Thank you.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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله حمدنا الله سبحانه وتعالى الذي بلغنا هذا اليوم المبارك بلغنا هذا اليوم المبارك يوم الجمعة ويجري في هذا اليوم كثير من العبادات ومن أهمها خطبة الجمعة وخطبتنا اليوم عباد الله تجري حول موضوع في غاية الأهم في هذا الوقت الراهن ألا وهو الأمن والاستقرار أهميته وأسبابه وهذا الموضوع في غاية الأهمية عباد الله لأن الأمن والاستقرار شيء يحتاج إليه كل إنسان وإسلامنا قدم هذا الموضوع على العقيدة وعلى طلب الرزق وما إلى ذلك وكذلك في خلال الخطبة نجد أن ضد هذا الموضوع ألا وهو القول والفساد وما إلى ذلك مما يحاربه الإسلام بل إن مما يذهب بأمن الناس عباد الله منها انتشار المفاهيم الخاطئة حيال نصوص القرآن والسنة وعدم فهمهما بفهم السلف الصالح وهل كفر الناس وأريقت الدماء وقتل الأبرياء وفجرت الذمم بقصد المستأمنين المستأمنين وفجرت البقاع إلا بهذه المفاهيم المنكوسة عباد الله علينا أن نعرف ما هي الأسباب التي تؤدي إلى الأمن والأمان نحن قبل خروجنا إلى الصلاة لا بد من وجود الأمن قبل خروجنا إلى التجارة لا بد من الأمن بل قبل خروجنا من البيت إلى أي عمل من الأعمال لا بد من الأمر أكانت مصادفة أن يقدم نبي الله إبراهيم عليه السلام الأمن مرة على الرزق وقدمه مرة على العقيدة فأما المرة الأولى ففي سورة البقرة عندما قال تعالى على لسان إبراهيم عليه السلام وإذ قال إبراهيم رب اجعل هذا رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات فقد قدم طلب الأمن على طلب الرزق وأما في الثانية ففي سورة إبراهيم إذ قال سبحانه وتعالى وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام في سورة, في سورة إبراهيم فقد دعا بالأمن قبل أن يدعو بتجنب الاشتراك ليس بمصادفة بل لا بد أن نعرف أن هذه ليست بمصادفة بل نبي الله إبراهيم عليه السلام بل الله سبحانه وتعالى قد قدم نيمة الأمن على نيمة الهداية عندما قال عز وجل الذين آمنوا ولم يلبسوا إيمانهم بالظلم أولئك لهم الأمن وهم مهتدون كيف ولما عرف رسول الله صلى الله عليه وسلم المؤمن عرفه بأنه من يقدم الأمان للناس قائلا المؤمن من أمنه الناس المؤمن من أمنه الناس على أموالهم وأنفسهم كما رواه ابن ماجه وكيف وقد قدم نبينا محمد صلى الله عليه وسلم بدوره نيمة العم على نيمة الصحة والرزق فعن عبيد الله بن محسن الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أصبح منكم وعافى في جسده آمنا في زربه عنده قوت يومه فكأنما حيزت له الدنيا بأذافرها رواه ابن ماجه هذا وقف ولو أتريك أتريك يكون جسر نبوة محمد صلى الله عليه وسلم أن يرسي الله أبا لن تتواجه ليس من تتواجه nípa pé gbogbo tí ọ̀rọ̀ ọlọ́run ọba àdìgbẹ́ ọlọ́sọ̀ hánà wọ sàálà òun ni ọ̀rọ̀ tó dáa jùlọ gbogbo tí bá ti ń jẹ́ ìlànà kò sí ìlànà tó lórí tó dàbí ìlànà níbiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ sì ni gbogbo tí bá ti ń jẹ́ àdádálẹ̀ ánú ni kò síbi tí ánú mú yẹn lọ tó ju iná náà lọ fàlẹ̀ yá ọ̀gbìn ńlá ẹ̀yin rúṣin ọlọ́run ọba ọpẹ́ wa pọ̀ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó mú wa di ọjọ́ ìní tí ń ṣe ọjọ́ tó ní alùbáríkà nínú àwọn ọjọ́ yawmul jumu'a àwọn oríṣiríṣi ìbáàdà ó pọ̀ nínú yawmul jumu'a tí a nẹ́bí sallallahu alaihi wasallam ju lè fún wa èyí tó jẹ́ ọ̀gá rẹ̀ nínú àwọn ọ̀gá tí ń bẹ nínú àwọn ìbáàdà yìí òun náà ni ìrun sọ̀láàtù ìrun yawmul jumu'a òun náà ni ìrun jumu'a òun dẹ̀ sí ni tó wà nù sí kátó kútùbà wa ti ní ìbáàdà Allah ẹ̀yẹ rúṣin ọba ohun tí a máa gbéyàwó Owone ịma ọdụ ụka. Kọfịntị kanto che pataki bi lọ. N'asịkọ taa ọrịa yi, owona na-enye ọrọ n'ịkpa ala Ọrọ n'ịkpa ịkpọka Ọrọ n'ịkpa ịkpa ya balị. ole ka wa? La kọkọ, n'ịnụ ọka wa, n'ịnụ ole wa, la gbigbo wa, n'ịnụ lụwụ wa. Ịfọkwabalị yi, owone nkanto che pataki bi lọ. Mgbogbo titi omenala yi. yi, owu n'ewu a. fún wa ká tó jáde lọ sí mọ́ṣáláṣí wa láti lọ jọ́sìn fún ọlọ́wọ́ bá lè jẹ́wọ́ láti subhanahu wa ta'ala ìfọkànbalẹ̀ yìí òun ló gbọdọ̀ ṣáájú ká tó jáde ká tó dèrò wọ́n níbo lọ́jà àálà ń lọ ọjà à ń lọ bí iṣẹ́ à ń lọ ilé ẹ̀kọ́ ìfọkànbalẹ̀ yìí òun nínú àdúgbò ó ń lọ nínú ilé káàkiri tó wájá sí wípé mùsùlùmí kọ́dẹ̀ ní ṣe ṣe mùsùlùmí ó wájá sí pé àwọn ilé ayé kò sí ìfọ̀kànbalẹ̀ kò sí ìfàyàbalẹ̀ kò sí àlàáfíà hílà hílò ọmọ èèyàn yóò máa ṣe kí ni o yóò máa sẹ̀mí gẹ́gẹ́ bí ẹranko tọ́lọ́wọ́ bá lè kí ọlá subhanahu wa ta'ala tí ó sì ti wá ní mùsùlùmí tí islam sì ń bẹ látànádèmí ila yawmil qiyamah kí ni nǹkan náà tó ń mú gbogbo àwọn wàhálà yìí ṣẹlẹ̀ kí ni nǹkan tó dá sí pé máa ń fa kí ẹ̀rù máa ṣe kí ni o kí ẹ̀rù jẹ̀jẹ̀ bu ọmọ ènìyàn nínú ọkàn rẹ̀ ó bu ọmọ ènìyàn nínú ilé rẹ̀ kó bu ọmọ ènìyàn nínú ìlú rẹ̀ tí ò ní sí ìfàyàbalẹ̀ máa Ibadallah inna mimma yudhibu bil amni kí á lọ mọ̀ yí kí àwọn nǹkan yìí pọ̀ ṣùgbọ́n lérí àwọn nǹkan tó ń fa wàhálà yìí òun náà ni intisharu al-mafahim al-khati'ah òun náà ni àtìgbọ́ القرآن با حيال نصوص القرآن والسنة أصبا سواء فقرا وجا ثم سوى القرآن بجوا ثم تلي القرآن bó ṣe wù wọ́n kàmá wajadna alayhi aba'ana bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ṣe tó wà yàtọ̀ sí sálàfù yẹ́yẹ́tọ̀ sí àgbọ́yé àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tí ò ní tẹ́kí ni o tí ò ní tẹ́lẹ̀lẹ̀ àgbọ́yé àwọn ẹni rí tí a bá ní kí a ronú sí àwọn nǹkan yìí a rí kí ó bí àwọn tó pọ̀ láwùjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni níjọ níjọ ni kódà àwọn tọ́já sí wípé wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ẹni pé àwọn wà lórí ní jíjẹ́ òótọ́ tó sì já sí pé ta bá wù tí wọ́n wà lórí ẹ̀yìn ta fi wíta nílùú sallallahu wọ́n ti kí ni o wọ́n jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ àìkú fẹ́ tẹ̀lé pé báwo làwọn ẹni rìn báwo làwọn ẹni àná báwo náà ṣe gbọ́ ìsìláàmù yìí èmi ń gbọ́ yín bí mi ṣe gbọ́ ọmọ yín gbọ́ yín mo ṣe bá láyé mo ṣe bí wa síbẹ̀ kíní yìí ń fa wàhálà púpọ̀ jù láwùjọ ìbáàdọ́lá ẹ̀yẹ orúkú ọlọ́wọ́ ọba tó ti já sí pé ọlọ́wọ́ ọba àdékù aláṣọ sùhánà wa ta'ala ó ti darí wa sí pé wàyí tana zá tó fi ṣẹ́ ìfarúdó ìlọ́wọ́ ni ọ̀rọ̀ sóòlì tí wàhálà bá ń ṣẹlẹ̀ tí ó fi bí ìfọkànbalẹ̀ ẹ̀dá padà sí kọ́lọ́wọ́hù kọ́lá mọ́tòl ẹ̀dá padà sí pé kí ni àwọn sàábì náà sọ nígbà tí kò sí láyé má lè ní bíbẹ̀rẹ̀ kéré lébi àwùjọ tó wà nínú àwọn tó jẹ́ ìpìlẹ̀ tó jẹ́ foundation nínú tí máa ń fa wàhálà tí máa ń fa insecurity láàrin ìlú lélẹ́yìn eléyà máa wò wípé nítorí òun ṣe yìí òun wà lórí oúntọ́ kọ́dà kọ́bà tó sí kí ni o kò bá yàtọ̀ sí nǹkan tí àwọn sálàfù gbé lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi àwọn nǹkan tí máa ń fa àìkò lójú ráàyè ìwọ́ wa ń bí ga ọmọ ṣe tí ó da ìwọ́ ti rí pé tó ń ṣe yẹn ní tí ó da yẹn ò ní rí sáì wọ́n máa sọ fún ọ pé tó ń ṣe yẹ àìda ni nípa pé kí ni ẹni yóò jẹ ń gbádùn kò pamọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa náà ẹgẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ láyé lè ní ìbáàdọ́lá ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ṣùgbọ́n tí a fẹ́ jẹ́ kó ṣe kókó nínú ọ̀rọ̀ tá a bára wa sọ pé kí ni àwọn àsìbáàb àbí kí ni àhàmíyà kí ni pàtàkì amnu gangan tá lẹ́yìn kí ni pàtàkì nǹkan tí wọ́n ń pè ní àlàáfíà kí ni pàtàkì tí wọ́n ń pè ní ìfàyàbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ àti pé bóò láti fẹ́ rí ọ̀nà òun la fẹ́ gbà láti rí ìfọ̀kànbalẹ̀ láti rí ìfàyàbalẹ̀ tí gbogbo ayé bá ń pèpè lọ síbi àwọn security àwọn security ẹ ká wo kí wa kí ló pin security fún wa tábà wá fi tẹ́sìn pin security kalẹ̀ táà wá lọ ká lọ mú nǹkan yẹn àti security àwọn máa kó sínú ìtànkè ní security náà ni gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ láyé lẹ́ni wàlà haúlà wàlà kúwàtà ìlà àbìlà táwọn mí ń bá lọ tẹ́sìn máa máa wó pé àwọn sẹ́ràn ló bí àwọn eléyìí ẹ̀mí yìí pàtàkì lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ilé kí ọlá subhanahu wa ta'ala tó fi rìn ilẹ̀ pé tí yẹn bá lọ pa ẹ̀mí kan lẹ́yìn tó bá máa mà ọlọ́wọ́ bó bínú ti ọlọ́wọ́ bó làánà rẹ̀ yóò ṣe gbére nù ná ọlọ́wọ́ bó fi àjẹ ọlọ́wọ́ wá ka àwọn ìlérí ìyà bí àbíbẹ̀ ẹ̀kọ́ ni ọlọ́gbọ́n tí ń tí àwọn èèyàn gbé tó lọ jù wọ́n sórí kìrìsì àwọn ààyè níbi torí kíni gbogbo àwọn nǹkan yìí tó bá ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ kí ni ojú ìsìláàmù kí ló fi wò kí ni tí àwọn mùsùlùmí tá a gbọ́dọ̀ sí kí ni o tí a gbọ́dọ̀ pèpè sí pàápàá jùlọ àwa tí a jẹ́ ahàlù sunna kí ni nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn wa kò sínú wa sunna anábì sallallahu alaihi wasallam kí a máa dẹ́rù bàyà kí a máa dáyà láyà kí a máa sí kí ni o kí a máa lé àlàáfíà jìnà táwọn èèyàn kò sínú ìròyìn ahàlù sunna wal jama'a bal ahàlù sunna arhamun nas bin nas àwọn tó máa jẹ́ ahàlù sunna tó wà lórí sunna anábì sallallahu alaihi wasallam àwọn èèyàn gan ni wọ́n yóò jẹ ẹni tí wọ́n láàánú èèyàn ju èèyàn gẹ́gẹ́ fún ara rẹ̀ lọ ẹni tí ń ṣe bídà ó ṣèlú kóun láàánú ara òun tó kò láàánú rẹ̀ tó ẹni tí ń ṣe súnà ti ń pe ẹni yẹn tó kókó ń bi àánú kókó ń bi kíni o kókó ń bi tí ó jẹ́ nítorí fa tí ó jẹ́ okùnfà rẹ̀ lọ́sẹ̀ inú náà àbínú ọlọ́wọ́n ba ẹ̀jẹ̀ Allah subhanahu wa ta'ala ibadallah ẹ̀yin arúgbìn síwájú kó tó bẹ̀rù yìí ní tá a máa jẹ ní tá a máa mú níbòmíì ọ̀rọ̀ nípa ìfàkàbalẹ̀ ìfàyàbalẹ̀ àbèrè lọ́wọ́ ọlọ́wọ́ ọba tí wájú kó tó bèèrè kí ni o kó tó bèèrè nípa ọ̀rọ̀ àkídà títí tí wọ́n ń bèèrè ọ̀rọ̀ amúnù ọ̀rọ̀ fọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ yẹn sáájú kó tó bèèrè ntájẹ ntáhùn sáájú kó tó bèèrè ọ̀rọ̀ nípa àkídà gan tí ẹ̀mà kó gbogbo àwọn nǹkan yìí ó ń pè wá lẹ́jọ́ ó sì ń pè wá lọ síbi pé kásàkíyèsí bí nǹkan tá ń pè amúnù ṣe pàtàkì ìfọkànbalẹ̀ lórí dúkìá ìfọkànbalẹ̀ lórí ọmọ ìfọkànbalẹ̀ lórí aya ìfọkànbalẹ̀ lórí gbogbo nǹkan tí yẹn bá ní nǹkan kan ya ibadallah ẹ̀yẹ rúsí ọlọ́run ọba anábì wa ibrahim sọ pé wa idh qala ibrahim rabbi ij'al hadha baladan amina warzuq ahlahu min ath-thamarat kí lànà bí ibrahim bẹ̀lọ́ ọba rabbi ij'al hadha baladan amina ọlọ́run ṣe ìlú tí mo wà yìí ṣe ìlú tí ó máa ní ṣe ní ìlú tí ó lè fàyà balẹ̀ ìwọ ọlọ́wọ́n bá mọ̀ ń bí ọ kí lànà Ibrahim béèrè fún wákàtà ó ń béèrè al-amnu ó ń béèrè ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn ìgbà yẹn lọ́tẹ̀ warzuq ahlahu mina samarat lẹ́yìn ìgbà tí ìfọ̀kànbalẹ̀ bá ti wà tán ní tí wọ́n máa jẹ ní tí wọ́n máa mu nínú èso nínú oúnjẹ ni ọlọ́run bá mi ṣe fún wa ẹwù kan ànábì ọlọ́run ọba àwọn ọ̀jọ̀gbọ́n tí nǹkan tí ń jẹ́ amúlò tí ń jẹ́ security fún òfin ọkùnkiri mu nínú àyà mi ànábì Ibrahim sọ pé rabbi ja'ala هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام الله أبا ميمو فيار ممبعني والله أبا سبحانه وتعالى شيء يجب ما وعيني سيني ذو بقبالي شيء يجب تجاسي يبين إيما وعنده أما عرام دم ميما وعنده أخوات ما بالي تبا واشبيتا واجنبني وبني أن نعبد الأصنام أتني أتمامي أو عرام دمامي ṣe wá lẹ́ni tí ó jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí máa ṣe bọ́ má ṣe wá lẹ́lẹ́ bọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala má ṣe wá lẹ́ni tí ó máa gbé ìròyìn rẹ fún nǹkan mi tí ọlọ́run ọba lèkì ọládá subhanahu subhana ẹ̀yin rúṣin ọlọ́run ọba tí a bá wo ọ̀rọ̀ kíní tí a wo ọ̀rọ̀ kejì a rí sí ọ̀rọ̀ nípa amnu yìí àwọn ànẹ́bí ọlọ́run ọba òkọ́ kékeré mu wọn àti síwájú gbogbo nǹkan táwa náà bá sì wò ó a rí gbogbo ti lè jáde wá sí fíìmà ṣèbí bàbá sí nígbà tó jáde kí ni o nígbà tí o ti fọkàn balẹ̀ tó wàhálà ń ṣẹlẹ̀ tí gbogbo oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ ìbádọ́lá ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́ ọba ibi láti máa pàtàkì ká máa ṣe kí ni o ká máa patisipéètì níbi tí ó máa jẹ́ ìfọkànbalẹ̀ nínú òlu ká máa jẹ́ tí ó máa patisipéètì níbi tí ó ti máa kó wàhálà báàlù tọ́jà sí ọlọ́wọ́ ọba àdìgbò kíyàn máa ṣe kí ni o ó wà ń lù kó máa lọ kó máa bọ̀ kó máa ṣe wàhálà kó máa ṣe fìtínà bàbá ńlá jẹ̀rá ni ọlọ́wọ́n bá ní alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmin ulaika lahumul amn àwọn tọ́lọ́wọ́n bá lékẹ́ ọlá subhanahu wa ta'ala tó wá fi ń tàǹkì ní security èyí tí ń jẹ́ ìfọ̀kànbalẹ̀ tí ń jẹ́ ìfọ̀kànbalẹ̀ gidi tó fi sọ́dọ̀ wọn nìyí pé àwọn tó já sí ní pé wọn ò ṣẹ́gbẹ́ pẹ̀lú ọlọ́wọ́n bá lékẹ́ ọlá subhanahu wa ta'ala wọn ò máa mú nǹkan mí papọ̀ mẹ́sìn ọlọ́run wọn ò máa mú nǹkan mí papọ̀ mọ́ ìjọ yẹn ni wọ́n ní sáǹpé ní security torí pé tíyẹn bá ti wà secured nínú ọkàn rẹ̀ tó wà secured nínú báyà rẹ̀ ò ní mú nǹkan orí nǹkan ò ní parọ́ ò ní jalè ò ní saburúkú yàn nítorí pé inú ẹ̀mí yẹn náà ni insecurity ó ti máa wá inú ẹ̀mí yẹn náà ni insecurity ó ti máa wá owó olówó wà gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ò ní fún wa nǹkan ó nǹkan ó jàǹbá rẹ̀ ọ̀rọ̀ tó yẹ kó oṣù tó ń ló pa níbo ní ti wá alqalb alqalb sáà ní sọ̀rọ̀ lọ́hùn àlẹ́ wọ́sẹ̀ lọ́n sọ fún wa pé mọ́tẹ́fà kẹni bá ṣe ẹran kẹni tó bá ti bàjẹ́ lára ẹgbàgbẹ́ gbogbo ara yẹn ti bàjẹ́ díndín ni tó bá yìí ti da gbogbo ara ti da ẹwà rí kí n ti ń jẹ́ àkídà ọ̀rọ̀ nípa amúnù tọ́nà tó fi alladhina amanu walam yalbasu imanuhum bi zulmi níbo ni n ti ń jẹ́ àkídà wà inú ọkàn náà ló wà ibadallah ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó jẹ́ kí a mọ̀ yìí pé n tá ń pè ní amúnù yìí kọ́ ohun tó ṣe pàtàkì ni anábì náà sọ fún wa sallallahu alayhi wa sallam nígbà tá anábì juwe tí wọ́n bá gbé owó wọn kalẹ̀ tí wọ́n bá gbé owó fún tí wọ́n bá ní kó bá ń tọ́jú owó kó bá ń tọ́jú kankan àbí ẹ̀mí wọn ni àbọ́mọ wọn ni ọkàn wọn balẹ̀ mùsùlùmí ò ní jàǹbá owó olówó kò ní jàǹbá ọmọ ọlọ́mọ kò ní jàǹbá iná ọ̀yàn bá gbé kalẹ̀ sí lọ́dọ̀ síbẹ̀ ni òṣèré lọ́kùnrin àti lọ́bìnrin tó bá rí bẹ́ẹ̀ lọ bá lọ́sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ní ìtorí pé tó bá ń jẹ́ mùsùlùmí pàápàá jùlọ ẹni tó bá ti sunna Nabi sallallahu alaihi wa sallam èyí ó gbé àmánà fún èyí ó gbé àwọn oríṣiríṣi nǹkan fọkàn yóò sì balẹ̀ owó yín tẹ́lẹ̀ fẹ́ ṣe kí ní kan wọ́n wà lọ́dọ̀ ọmọ ẹ̀yà mi kẹ́ ọmọ ẹ̀yà wo ni kí kálukú wọn tó fi àkọmọ sọmọ ìyá wọn lẹ́nì ẹ̀fìn àti ṣọ́ọ̀bù ẹ̀fìn àti kọ́mpì à yóò jẹ irun yóò ṣe gbá yóò ṣe kókó bábá sáfùn torí pé kí ni bẹ́rẹ̀ kò sí nǹkan pẹ̀lú amúnumani ibadallah anabi sallallahu alaihi wasallam wọn ni mùsùlùmí ní mùsùlùmí gidi àwọn èèyàn fọkàn balẹ̀ sí lọ́dọ̀ wọn sì bá bẹ́ẹ̀ tó bá jẹ́ tówó ni wọ́n bá bẹ́ẹ̀ tó bá jẹ́ tọ́mọ ni wọ́n bá bẹ́ẹ̀ bí gbogbo tí jẹ́ mùsùlùmí gbọ̀rọ̀ wá rí nìyẹn tí mùsùlùmí bá wá kọ̀ jálẹ̀ sábà láwọn òrí láyé rufe risala annabi sallallahu alaihi wasallam nufi sunna annabi sallallahu alaihi wasallam na niyan annabi sallallahu alaihi wasallam wani man asbaha minkum mu'afa fi jasadi gbogbo ẹni tó bá jíire tó wá rí wípé òun lálàáfíà àmìnà fi sẹ́rẹ̀bẹ̀ ọlọ́run wá ní kó wòlú tó wà agbègbè tó wà ọlọ́run ní kó wà ní security kò sí wàhálà kò sí hílàhílo ẹ̀yìn dáhùn kúùtù yàwó mẹ́ ọwárin tó jẹ láàárọ̀ orin tó jẹ lọ́sàn orin tó jẹ lálẹ́ bó ṣe lè kọ́ ma àníbi sallallahu alaihi wasallam ẹni tọ́lọ bá ṣe bẹ́ẹ̀ fún fákà annama hizablahu dúníà bí hazafiri ha yìí ti ń jẹ́ ayé bí ìgbà tó jẹ́ kọ́ lọ́wọ́ balẹ̀ kọ́lá subhanahu wa ta'ala ó kó síwájú rẹ̀ ni torí pé tó bá ara wọn lómi ìtọ́ka wọn ò balẹ̀ ẹni tó nílé tó fi ilé rẹ̀ kalẹ̀ ẹni tó lọ́mọ tó ní fámì tó fi gbogbo wọn tó sákò ń bẹ̀ ní ìtorí pé kí ni o kẹ́mi wọn máa ń lọ ìwọ tó wá ní gbogbo ẹ̀ tọ́lọ́wọ̀n dẹ́rù bọ́ tọ́lọ́wọ̀n dé kí wàhálà máa ṣẹlẹ̀ sí ọ ó lè má yìí bí ẹni tó rẹ̀ àtẹni tí ó rẹ̀ ni ìbáadàlá ẹ̀yẹ orúkẹ ọlọ́wọ́ ọba kí a lọ mọ̀ yí pé ìní àmúlò yìí ó ṣe pàtàkì púpọ̀ òun ni tọ́já tó kékeré ni o òun ni tọ́já tó yí pé a gbọ́dọ̀ máa pèpè sí a sì gbọ́dọ̀ máa kékeré o a máa ṣiṣẹ́ tọ̀ ọlọ́run jẹ́ ká máa subhanahu wa ta'ala nípa pé kò sí tàbí ṣùgbọ́n wọ́n máa dán wa wò àwọn tá a bá jẹ́ mùsùlùmí àdánwò sì máa ṣe kí ni o àdánwò sì máa ṣẹlẹ̀ sí wa ọlọ́run máa mì wá wò ọlọ́run ọba subhanahu wa ta'ala tẹwárí the first àdéhùn tọ́lọ̀ kọ́kọ́ mẹ́ńṣà nínú sóra tí a fẹ́ kàfúnra wà yìí ó wá jẹ́ ń tó jẹ́ opposite intanko ní insecurity ọlọ́run wọn fi dá wa wò tí insecurity bá ń ṣẹlẹ̀ láàrin ìlú báyìí káwọn ìpè àdéhùn ọlọ́run ọba ni ọlọ́run fẹ́ fi tẹ́sì wa ni kíkí wá ló tún ṣẹlẹ̀ nǹkan báyìí wọ́n ń ṣẹlẹ̀ àwọn ọmọfọkànbalẹ̀ máa kí ló ṣẹlẹ̀ yẹn al-khawf ọlọ́run ọba ní wala nabluwannakum bishay'in min al-khawfi wal-ju'i wa naqsin min al-amwali wal-anfusi wath-thamarat ọlọ́run ní ẹ fẹ́ o ẹkọ o màá máa dán yín wò ẹfẹ́ o ẹkọ o màá máa dán yín wò kí ló máa fi dán àwòyẹ Allah ọmọ tó lọ́wọ́ máa wá fún aláwọ̀ examples àwọn tí wọ́n máa jẹ́ àdáwò the first thing tọ́lọ́ wọn kọ́dá kọ́ ni pé min al-khawf ọba àwọn ọ̀dọ́ sọ fún akúfẹ́lẹ́ yá àbúdó rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf àkọ́kọ́ tọ́lọ́ wọn fi dán àwọn náà ni al òun náà ni kí ni o insecurity káwọn máa wọ pé hè ẹ má máa gbábẹ yẹn wàhálà máa ń tẹ́lẹ̀ wọ́n máa ń lẹ́kọ̀ọ́ ńbẹ lórí ńbẹ káwọn máa pé kí ni tó bá ti gbọ́ pé nǹkan kan tó jẹ́ aburú kan bẹ́ẹ̀ nìkan kí ló tó wọ́n fà gbangba sí kò sí nǹkan lọ́jọ́ tẹ̀lẹ̀ èmi ó kọjá o èmi máa sọ pé kìnìkan kìnìkan èmi máa ṣe àtúkárù ni ọlọ́run tó fẹ́ ṣe àtúkárù tó fẹ́ ṣe àtúkárù fún àwọn oníkẹ́ni kan ọ̀ létí ń bẹ̀ aláàfin bíi àtúbàr gbogbo àwọn nǹkan yìí ọlọ́run ti sọ fún wa náà lọ́kùnrin àná ìkẹrin tó bá wá ń ṣẹlẹ̀ ní tó kù fún wa ni pé kí lójúṣe wa kí ni nǹkan tó yẹ ká ṣe kí ni o kí ni nǹkan tó yẹ ká ṣe ní nítorí alkhawf tẹ̀rí yẹn insecurity tẹ̀rí yẹn ó lè stop yẹn gan bí dáwà ó lè stop yẹn níbi oríṣiríṣi àwọn kan ní ìwà bẹ́ẹ̀ ṣe èyàn lè fẹ́ lọ mọ́ṣáláṣí kò ní rí mi lọ èyàn lè fẹ́ jẹ gan kó lè má rí kó má rí jẹ kó má rí mọ́ o látara alkhawf ó tó wá kun dín ọlọ́run ọba àlejò wa ta'ala dákọ̀ ẹwà nabi musa alayhi salam ọlọ́run rántí fir'aun òní rabbi inni qataltu minhum nafsan fa akhafu أن يقتلون وأخي هارون هو أفضل مني لسانا فأرسله معي ردعا يصدقني إني أخاف أن يكذبون الله أبا ميو يبتون الله متفايم بأرون بامي كما واسم بلسان أو الخوف الله نواسي لك بالك بجرا سنشد عضدك بالأخيك ونجعل لكم سلطانا فلا يصلون إليكما إني الله أبا أصفو لك ọmọ ẹ̀yà rẹ̀ yẹn gẹ́gẹ́ fi sọ̀pọ̀ jẹ wọn ò lè agbára wọn ò lè ta yín gbogbo tí ń bà ọ lẹ́rù yẹn kí n fẹ́ máa bí ìyàní ẹ eh, hílà hílò ní ọkànrin yẹn ìbí ọlọ́wọ́n bó gbé kó fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sì gbé kó fún anabiwa musa anabiwa muhammad sallallahu alayhi wa sallam wà sí islam kọ́kọ́ dé lu maka gbogbo wa náà lámà bí gbogbo wọn ṣe ń tẹ islam nípa pé kí ni o wọn bẹ̀rù àwọn sẹ́ńtì àwọn ẹlẹ́bọ àwọn mushrikun nípa pé ni o kí wọ́n sọ pé àwọn òwú islam ségbòségbò kí wọ́n ṣe islam wọn jẹ́jẹ́ nígbà tí kí ni o ọwọ́ àwọn èsì tẹ èyí tá à ní ikú àdá látara ń pa pé bá ṣe fẹ́ ṣe eléyìí pátá níbi ó ṣe ìṣẹ́ra gbogbo wa náà lámà ìtàn yẹn báwo ló fi ń ṣẹlẹ̀ látara ń parí pé kò sí nǹkan kan tí yẹn ní bùkátà sí òun náà ní amúnù tọ́lọ́n bá fún yẹn lọ́kàn balẹ̀ tọ́lọ́n fi ọlọ́kàn balẹ̀ nínú ilé rẹ tó fi ọkàn balẹ̀ níbi tó wà kó mọ orí tọ́lọ́n bá ṣe fún ọ tọ́lọ́n bá wá jẹ́ kó má má jẹ́ kí n tí ó sọ nǹkan yẹn náà di akàtí tí ó sọ di opposite má jẹ́ kó ṣẹlẹ̀ fún ibadallah kí wàá lábá wá ń ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ yìí tí kálukú wá ń wò pé wọ́n ní báwo la ṣe fẹ́ ṣe ẹ wo owó tí ọba ń ná fún security ẹ gbogbo àwọn hílà nílò gbogbo àwọn ìkéde tó ń gbé káàkiri lórí security tọ́lọ́ ti ti júwe tí ń jẹ́ security fún wa kò sí nǹkan kan tó kù fún wa lẹ́yìn pé ká mọ kí ni àwọn àtibáàbò ẹ̀yìn tá a lè máa tó kìkì ara wa láti kìkì àwọn ọmọ wa láti kìkì agbègbè wa gẹ́gẹ́ bọ́lá wọn bá lè gbọ́ láti júwe fún wa subhanahu wa ta'ala àkọ́kọ́ nu àwọn kẹ́yìn náà ni al-iman billahi subhanahu wa ta'ala at-tawhid iqamat shar'i Allah subhanahu wa ta'ala òun náà ní ọ̀rọ̀ nípa kí ni o ká gbìyànjú ká mójútó àfídà wa ká gbìyànjú ká m mójútó tawhid ká gbìyànjú ká mójútó ọ̀rọ̀ iman tàbá ti mójútó àwọn nǹkan yìí hey wallahi òun ni foundation tá ń pè ní security foundation tá ń pè ní security kò síbi tó lè wà láyé ó máa rántí ọ̀rọ̀ ọlọ́run tó wà inna alaykum lahafizin kiraman katibin ya'lamuna ma taf'alun èèyàn rí ọ èyàn orí ọni ẹ̀rọ ọlọ́wọ́ yóò máa bọ́ níbi tó wà yẹn kó o tó sọ jáde kó o tó gbígbésẹ̀ kan ẹ̀rọ ọlọ́wọ́ máa bọ́ subhanahu wa ta'ala tí o bá ti símá lára individual tí o símá lára ọ̀fà tí o símá lára ọmọ kéwú tí o símá lára lórí ẹlẹ́mù akàntara lórí security ni torí pé ọlọ́wọ́ bá rí kí ọlá fún wa pé wa'adallahu لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ọlọ́wọ́n bá ti tẹ̀lé rí o ó ní gbogbo ẹni tó bá ní àkídà gbogbo ẹni tó bá ní ìmánì gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ dáadáa òun ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun ọlọ́wọ́n bó fi wọ́n sí ẹni tí ó máa ṣe kíni o lẹ́ni tí ó máa mójútó lé ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala promise wọn pé kíni òun ọlọ́wọ́n bó ṣe wọ́n lẹ́ni tó já sí wípé àwọn ni wọ́n máa mú ẹ̀sẹ̀ ọlọ́wọ́n ọba dé lórílẹ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n sì máa yọ́nú sí wọn gbogbo tí bá wá insecurity náà bá nílé ni ọlọ́wọ́n promise fún wọn ṣe kíni o ọlọ́run sọ́ọ̀dì fún anábì Musa alayhi salam ọlọ́run sọ́ọ̀dì fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo tí ń jẹ́ àwọn anábì ọlọ́run wọ́n wọ́n yára ní Islam gbogbo tó bá nínú gbèsè ayé rẹ̀ sọ́jà gbé ní security ni ajé amúni wàhálà kẹni tí ò fi ọlọ́kan balẹ̀ wọ́n dó dédé lórí ọ̀rọ̀ ọlọ́run ọba dó lórí tawhid dó lórí nǹkan ń pè ní ẹsẹ̀ ọlọ́run ọba lọ́rọ̀ àkídà àkídà tó sọ̀híhà ó rí pé àdéhùn ọlọ́run ọba nítorí yóò mú kó ń bẹ̀ fún ọ yóò dẹ̀ wá fi nǹkan ń pè ní amúnù lọ́wọ́ àti rọ́pò fún gbogbo ẹ̀ òdiwọ̀n ọlọ́run ọba ní tó kù ní pé kíyàn dúró lórí mọ́jẹ̀mú tí Allah subhanahu wa ta'ala tí ó sì kí ni o tí ó sọ fún wa nípa pé kíyàn bá dúró déédéé ọlọ́run ọba subhanahu wa ta'ala inna Allah la yudhi'u ajra al-muhsinin aqulu qawli hadha wa sallallahu alaihi wa الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد هذا قسم ولهم حصر إكيان في محمد صلى الله عليه وسلم أن يرسل ولهم فرميقة إشارتي ni ojú tí islam fi wò ní ojú tí sunna nabi sallallahu alaihi wasallam fi wò èyí wọn náà ní tí ọkàn gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí kíyàn ní fọkànbalẹ̀ kíyàn lálàáfíà kọ́mọ́sí wà láàrin púpọ̀ nínú ìsìláàmù akọ́kọ́ mẹ́ òun náà nìrọ̀ nípa àkídà òun náà nìrọ̀ nípa tawhid òun náà nìrọ̀ nípa imani èyí tí gbogbo ahlu sunnah wal jamaa'ah à ń pèpè sí fún gbogbo ẹ̀yin tí ó dá sórí pé ẹ̀ ń ṣe ìsìláàmù lórí àkídà tó wọ́ lórí àkídà tí ó dá àkídà pé ẹnìkan ló ń ṣe ẹ́ àfikà sí àtẹ̀jẹ́ fún ọ ẹnìkan ló ń gbélé káwọn akéde àlàáfíà wọ́n wá lọ gbé kòkò kaná ó wá ń rún òun burúkú sáwọn táwọn àánú agbolé ṣe mọ̀ yí pé káwọn kò kan nìyẹn wọ́n mọ̀ wá béèrè pé ẹ̀dá kúta ló gbé gẹ̀ẹ́ka náà kí ni a ní rùn báyìí sọ̀rọ̀ fún wọn gan tó yàtọ̀ wípé òun àìkò ní àkídà rẹ̀ yẹn ó sì ọlọ sí pípọ̀ onímímà nínú ìlú ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́wọ́n ọba àlekẹ́ ọlá subhanahu wa ta'ala gbogbo àwọn tó bá já sí wípé aláwọn ọmọ láwọn ilé kéwú tó wò kọ́ nípa àkídà ẹ máa ọmọ yín jáde ẹ jẹ́ ká kọ́ nípa àkídà gbogbo ilé kéwú tí ń bẹ nílùú wa nàìjíríà ni tó ń bẹ mọ̀dínà wa ìlọrin ni ẹ ní ìnáyà pẹ̀lú àkídà àkídà yìí gẹ́gẹ́ ni foundation sẹ̀rí òun ni foundation tá ń pè ní amúlò ní sẹ̀rí ọlọ́wọ́ bá dékẹ́ ọlọ́kùnrin hàn àwọn ọ̀gá hàlà gbogbo tí yóò padà jogun amnu yóò jogún fọkànbalẹ̀ fún ẹni bẹ́ẹ̀ ibadallah ẹ̀yin ẹrú sin ọlọ́run ọba nínú tí máa ń jogún fọkànbalẹ̀ ni pé ìtọ́lọ́run bá ṣe fún yàn kí yàn máa dúpẹ́ rẹ̀ fún Allah subhanahu wa ta'ala ní ọ̀nà tí islamu bá fi kọ́ wa tí èyí tí gbogbo ọ̀nà táwọn èèyàn gbé kalẹ̀ fún ara wọn tí wọ́n ní pẹ́tọ̀ àwọn wọn bí àkíkọ́ ni àwọn wọn bí nìkan ni àwọn fẹ́ gbowó ọpẹ́ àwọn fẹ́ dúpẹ́ níbo nìyẹn wà nínú ṣẹ̀rí ọlọ́run ọba àlejò Allah subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan yìí yóò tún bí kalẹ̀ yóò tó àbí kó fi nǹkan báyìí kalẹ̀ bóyá ní yóò jẹ́ tí mo ti fi kọ́lé fámìlì rẹ̀ náà nìyẹn lójú àwọn èèyàn ó dojútì lójú àwọn èèyàn ó polongo rẹ̀ lójú àwọn èèyàn ó fún lọ́rùn níbi tọ́wọ́ ayé náà tó ní ojú ọ̀fẹ́ gbà ó sì wá torí kí wọ́n fẹ́ gbà nǹkan ó sì wá ń fẹlẹ̀ lẹ́nu lọ́rùn wọ́n ń pèlú wọn pẹ́ ìbáàdàlá ẹ̀yin ẹrú sí ọlọ́wọ́n ọba ọ̀nà tí yẹn ń gbà kí yẹn fi ń dúpẹ́ fọlọ́wọ́n ọba òun ni kí yẹn máa ọlọ́wọ́n bá ló ṣe fún o ẹwà wo bí jẹ́ńtú kẹfọ́lọ́hún ẹ̀wọ̀n tó wọ̀ ẹ̀wọ̀n tó gbé sílé ẹ̀wọ̀n tó wọ́n ṣe nulẹ̀ wàlà hawla wàlà quwwata illa billah gbogbo àwọn nǹkan yìí náà tí wọ́n fi nǹkan tá à ń gbé ní security nínú òdo àbí ká padà sípa pé kò ló ṣe yẹ ká dúpẹ́ kó ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fi kọ́ wa ọlọ́run ti ní wọ́n la in zakartum wa idha ta'adana rabbukum la in shakartum la azidannakum gbogbo bàtẹ́ bá ti dúpẹ́ fún allah subhanahu wa ta'ala ọlọ́run wọn máa ṣe kí ni o yóò máa sàlékún rí وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها فيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله ìlú tó báwọn bá ń sọ fún wa nípa pé ó ń rí jẹ ó ń rí mu onífọ̀kànbalẹ̀ dáadáa ní ṣẹlẹ̀ sínú ìlú náà kò sí wàhálà kankan nígbà tí ìlú náà fi àìmórí hàn sọ́lọ́wọ́n ọba àlékẹ́ ọlá subhanahu wa ta'ala ọlọ́run fún wa lówó wọ́n ta tẹ́tẹ́ ọlọ́run fún wa lówó ọtí ni ọlọ́run fún wa lówó rìbá ni ọlọ́run gbogbo tọ́lọ́wọ́n ọba ní kí èèyàn máa ó dá síkẹ́ máa wò pé subhanallah ìwọ́n tó lọ́wọ́ bá kẹ́tọ́ báyìí wá owó ṣe ń ná ìfẹ́ ọlọ́run bó ṣe ń ṣe pẹ̀lú ìfẹ́ ọlọ́run bá lóṣù ọlá eléyìí náà máa ń fi kíni o ní máa ń fi tọ́ka ìwé ní balẹ̀ nínú òdúnà ẹgbẹ́ wọn ní ń ṣẹlẹ̀ ní ayọ̀wọlé ni àfi kéèyàn padà sí pé gbogbo ń tá a bá ní tọ́lọ́run bá ṣe fún wa ẹja lò ó ọlọ́run bá subhanahu wa ta'ala bá pé à ń sàlàyé fúnra wa à ń fi ẹ̀rí hanra wa à ń sàlàyé fúnra wa nípa àwọn sọ́rọ̀ mùsọ́ọ̀rì tí ò síjà tí ò sí wàhálà kankan yìí tí máa ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà wọ́n náà jùlẹ̀ torí kò sí dáadáa bí ìfẹ́ fìyàlá ní sara wa tọ́wájá fi pé àwa arikẹ́nì kan nù lọ àwa ní ìhun lọ́mà káfílẹ̀ ọmọ abájẹ lọ kò sí dáadáa ń bẹ̀ ẹni bá ń pàkíyèsí hàn sí nǹkan káwọn yìí tó nífẹ̀ẹ́ yẹn ní fi ń pàkíyèsí ẹni ìfẹ́ yẹn òun náà ni hàlù súnà ló ní sí àwọn èèyàn fún òfin dákẹ́ torí táwọn èèyàn ṣe lórí bídà ìbáradáńlá ẹ̀yìn ẹrúsìn ọlọ́wọ́ bá kí alọ́mọ yìí pé kò sí tó lọ́lá tóbi kí àárín ọmọ ẹ̀yà kí àárín mùsùlùmí kí àárín hàlù súnà kí àárín yẹn jẹ́ àárín tó da tó dùn lórí kìtàbù ọlọ́run lórí súnà nabi sallallahu wasallam onífà iná fasada zatil bẹ́ẹ̀ni hiya alhaliqa ṣe ẹ̀rí táwọn èèyàn bá ń bàjẹ́ tí ẹ̀wà rẹ̀ ṣe tún ṣe kò lè bí amnu kò lè bí security insecurity náà ni ó máa bí yóò wá dàgbẹ́ bí haliqa ayébi ẹni tí ń fa orí tẹ̀kútẹ̀ máa di fa orí ẹ̀ lè fa orí ẹ̀fẹ́ wá lè máa padà ó ti fẹ́ ti fa ó ti fi tọ́nà nìyẹn àti kí yẹn gbìyànjú kọjá tó ní pé bó láàrin rẹ àtàwọn mọ̀lẹ́bí rẹ bó láàrin rẹ àtàwọn fámìlì rẹ bó láàrin rẹ àtàwọn tó ń jọmọ̀ ẹ̀yà rẹ báwo la ti rí ìmọ̀ ṣàtúnṣe àárín yẹn ó máa ń jẹ́ kí yín tá ń pè ní ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ kó wà láàrin ìlú ni bákan náà òun náà ni amadu hasana ti wọ́n láti ṣẹ́gi àá ká máa ṣe dáadáa láàrin ara wa nítorí wọn máa ń pè ní dáadáa ká ṣe nítorí wọn bá ní kò dáa ká jìnà ni gbogbo àwọn nǹkan tí ò ní fa security lọ fún ìlú gbáà tẹ́ ìmúra sí ìmúra òun ló pọ̀lọ̀ yìí ìyàwó ìyàwó lọ́fíìsì ọkọ lọ́kọ òun ló pọ̀lọ̀ yìí irọ́ ló pọ̀lọ̀ yìí ìmúkúmúrin oríṣiríṣiríṣiríṣi wáyé ìtújọ́ sí gbogbo àwọn tọ́rọ̀ bá kàn tí wọ́n ṣe dìde ń dìde kékeré báyìí láti ẹni bẹ́ẹ̀ lágbára àwọn tó ń ṣàwúrí kí ló dé stọ́ọ̀pù wọn kí ló dé bẹ́ẹ̀ lọ bá wọn gbogbo àwọn nǹkan yìí ló pọ̀ láwùjọ àmúlò hasanatu wàtúnà bìtẹ̀jì àt lópin ìgbà tí dáadáa bá ń jẹ́ dáadáa táwọn yẹn bá dẹ̀ ń ṣe ìfọkànbalẹ̀ ó máa ṣẹlẹ̀ o lópin ìgbà sáburú bá ń jẹ aburú táwọn èèyàn ti ń ṣe aburú tí wọn ò jìnà sáburú nǹkan tá ń pè ní ìfọkànbalẹ̀ ó lè ṣẹlẹ̀ àbí kí èèyàn máa ṣe dáadáa kí èèyàn ti kéni o kí èèyàn máa àdùá bìdàwámi amni wà lè tẹ̀kọ́rọ́ gẹ́gẹ́ bí anabi ibrahim ṣe ń tọwọ́ lẹ́ẹ̀kan yẹn àdúrà kọ́ ni tí wọ́n kọ́kọ́ wá sọ pé yẹn ẹ̀sà jà máa bẹ̀ lọ́wọ́ àbá ti kírun tán gbogbo mọ́tò láti kọ̀ọ̀kan ẹ máa wá pariwo ọ̀sà àmáhùn min júwì wà á mẹ̀ náà min ọ̀sì ọ̀sà àmáhùn ó tún wá fi nọ́mbà sí 1919 yẹn máa ṣe kọ́ máa jẹ́ mílíọ̀n nínú ìlú táwa yìí subhanallah subhanallah gbogbo àwọn nǹkan yẹn ká bẹ̀rù ọlọ́wọ́n ọba àlejò ọlọ́kùnrin hàn àwọn ọ̀gá àdúrà ṣe pàtàkì lóòótọ́ gbogbo àdúrà tábà ṣe àtúngbọ̀dọ̀ ṣàdúrà dídá àtúngbọ̀dọ̀ ṣàdúrà dáadáálẹ̀ àdúrà tá nàbí òṣèké ni ṣe ẹwà a tí tó sì dájú ọlọ́wọ́ bá lékè ọlá wa káwá sẹ́sìn ọlọ́wọ́ dá wa kú dáadáa lórílẹ̀ ayé yìí gbogbo àìkò dáadáa wọ̀nyẹn ń ṣe ní orílẹ̀-èdè tá yìí lè tó jásí kí wọ́n ń ṣe nínú àhíyà ní aspect tó dúkú ló tèlú dé àwọn tó ń ṣe nínú àhíyà tẹ́lẹ́sìn dé ní tóní fídíà dé àwọn tó ń ṣe lóríṣiríṣiríṣi náà ló Islam kálọ̀ mọ̀ yí Islam ẹ̀sìn tó fi kí ni o ọbọ̀pá ọbọ̀tẹ̀ tí gbogbo ti jẹ́ insecurity ni gbogbo ẹni tí bá ń lọ insecurity mọ́ Islam kò Islam ni gbogbo ẹni tí bá ń lọ insecurity mọ́ àwọn sunna kò sallallahu alaihi wa sallam Islam sunna ní sallallahu alaihi wa sallam kì í sí ẹ̀sìn kì lọ kèésì ẹ̀sìn tí ń pèrè lọ síbi ìwọ̀n fa wàhálà kèésì ẹ̀sìn tí ń pèrè lọ síbi pé ní wọ́n ń da ìlúrú gbogbo ẹni wọ́n sọ pé àwọn alùsùnà náà ni wọ́n ń darú àwọn náà ni ẹlẹ́yà mẹ́yà ẹlẹ́sìn ẹ̀sìn kèésì alùsùnà ìwọ̀ lọ́ọ̀hì mo fi ọlọ́ọ̀bà ní kíọ́lá tó hàn ní wọ́n tààlà mo fi búra fún gbogbo ẹni tó bá máa ti jẹ́ súnà tó sì lórí súnà tí sẹ́ni súnà ní sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ wọ́sánlá gbogbo ayé nǹkan tó jẹ́ ìsìláàmù nígbà Muhammad sallallahu alayhi wa sallam dínú islam dínú salam dínú islam dínú làáfíà dínú islam dínú amni wal aman ẹ̀sìn islámù bó ṣe rí nìyẹn ó dọwọ́ ẹni kọ̀ọ̀kan wa gbogbo ẹni tí bá ń lẹ́yìn tí ń ṣe islámù ma táwọn sọ pé àwọn mùsùlùmí náà ni àwọn náà ló wà ìwọ tó máa ń pa islam lọ sọ pé islam ti kí ni o ló ń pè islam pẹ̀lú wàhálà islam bọ́pá ọ̀bọ̀sẹ̀ tó bá wá jẹ́ mùsùlùmí òdodo gbogbo ní tí ó bá ti fa ní insecurity insecurity nínú ọ̀rọ̀ ẹja jìnà sí ní tí ó fà nínú gbogbo tí ń jẹ́ ìgbésẹ̀ nínú wà ẹja jìnà sí lóògbà tá a bá ti tá contribute sí nǹkan tó jẹ́ pé insecurity ni káwọn pa ìṣe ọlọ́wọ́n bá ìlú ọlá subhanahu wa ta'ala abẹ́ Allah subhanahu wa ta'ala ó fi wá lọ́kàn balẹ̀ ó fi wá láyà balẹ̀ nínú ọkàn wa nínú ìlú wa ní gbogbo orílẹ̀ wa ta'ala gbogbo tó ń ṣẹlẹ̀ ní sílẹ̀ nílò níwájú ní lẹ́yìn ọlọ́run bá subhanahu wa ta'ala kó wọ́n jà gbéwá borí rẹ̀ ọlọ́run ti pè ní àdáwò fún wọn máa dánwà wò ni ó ti tún promise wa kó wọ́n gbé àdáwò yẹn lọ tí ò ní sílẹ̀ nílò má tí kọ̀ọ̀kan balẹ̀ ó ṣẹlẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala kó wọ́n ṣàtúnṣe ní kọ̀ọ̀kan ọlọ́kan balẹ̀ ẹni tó kan rí o balẹ̀ lórí tí mo ní mo ní plan lélẹ́rìí tí ó rí bí àbíkò ní rí bẹ̀ ọwọ́ ọlọ́run bá lọ́wà ọlọ́run ṣe àtẹ̀kàdùkú wa lọ́kàn balẹ̀ ká máa gbégbé àlàáfíà ká máa gbégbé sàlám ká máa gbégbé tó yàtọ̀ òní tó wà lápẹ̀kẹ́ mbẹ̀ à ń lọ mọ́ṣáláṣí ni à ń lọ lẹ́ṣọ̀ ni à ń lọ bísíǹsì wa gbogbo tá a bá ń lọ tá a máa ń lọ ní bọ́lọ̀ ọba àdìgbò lọ́sọ̀ hàn àwọn ọ̀dà àlà tó ti máa ṣe rọrùn fún wa kọ́lọ̀ mọ́ṣá ṣílẹ̀ fún اللهم أمننا في أوطاننا اللهم أمننا في قلوبنا اللهم أمننا في بيوتنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك من الخير كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من شر كله عاجله وعاجله ما علمنا منه وما لم نعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم يرحمكم الله